dédé àsìkò gbogbo ẹ̀yin olólùfẹ́ wa jákèjádò ilẹ̀ àgbálá yìí pátápátá a kí wa pé a tún kú àmójúbà ọjọ́ tuntun inú ọ̀sẹ̀ tuntun bákan náà ọlọ́run tó tún fún wa láǹfààní láti rí ọjọ́ tuntun ọ̀hún là ń kí pé ó ṣe é tó fún wa a káàbọ̀ sórí ìkànnì ti K-Links TV lákòókò tá a wà yìí ẹ ti mọ̀ pé níkànnì K-Links TV ọ̀tún ọ̀tún báyìí ìlà máa mú wá sójú móhùnmáwòrán yín lákòókò tá a wà yìí orí ètò tá a pè ní eré bọ́ọ̀lù lágbàáyé òun la tún bọ́ sí lákòókò yìí níbi tá a ti máa sọ̀rọ̀ tá a sì máa pẹ̀kẹ́lu àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nínú bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá jákèjádò ilẹ̀ àgbálá ayé láti orílẹ̀-èdè wa nàìjíríà tó fi dé ilẹ̀ òkèrè yẹn lílo òkè òkun lọ́hùn ṣùgbọ́n tẹ́ bá ń wò wá káàkiri lórí ìkànnì klinks lákòókò yìí ẹ̀yẹn lọ sórí ìkànnì ti youtube ayélujára yín ẹ tẹ klinks tv ẹ máa rí wa wò níbẹ̀ bákan náà lórí ti ẹ̀rọ ìbáraẹnidọ́rẹ̀ẹ́ ti facebook ẹ̀yẹn tẹ klinks tv síbẹ̀ ẹ rí wa ń bẹ̀ ẹ darapọ̀ mọ́ wa kẹ́ ẹ like kẹ́ ẹ dẹ̀ follow ẹ bákan náà ẹ subscribe sórí orí ìkànnì ayélujára ti YouTube Klinks TV lákòókò sàwáyé ọmọ yín olólùfẹ́ yín náà ló tún wà lórí ètò lákòókò sàwáyé mo kí wa káàbọ̀ lórúkọ aláṣẹ àti olùdarí iléeṣẹ́ tá a wáyé Káyọ̀dé Ọlọ́run dàrí bákan náà àwọn ìgbìmọ̀ tó wà nídìí ẹ̀rọ ayélujára àti àwọn ẹ̀rọ gbogbo tá à ń lò Bọ́láńlé Emmanuel bákan náà èmi Ṣẹ́gun Adépọ̀jù mo kí n pé ẹ̀ káàbọ̀ sórí ètò pẹ̀lú mi láàárọ̀ yìí ẹ mọ̀ pé kì í ṣe mi nìkan ojú tuntun ẹja ńlá oní ìwẹ̀ mi ló gbé láàárọ̀ bàbá sọ̀rọ̀ nípa bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá àti eré ìdárayá káàkiri lápapọ̀ láti ilẹ̀ yìí títí dé dé ilẹ̀ òkèrè nílùú òkè òkun lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ ti mọ àlejò mi àwọn tó bá mọ̀ wọ́n mọ̀ pé gbajúmọ̀ ni wọ́n ẹni gbajúmọ̀ ni wọ́n bàbá sọ̀rọ̀ nípa bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá àwọn tí ò bá wá tí mọ̀ wọ́n àwọn kò ti mọ̀ ni ah mo mẹ́ni yí o mo mẹ́ni yí nbí kan ẹ̀ ẹ́ mọ̀ wọ́n ẹ̀ òdú ni wọ́n wọ́n ṣe àìmọ̀fó lóko mo kí n lẹ́ẹ̀kan sí pé ẹ káàbọ̀ sórí ètò tá a wà yìí ṣùgbọ́n síwájú ohun gbogbo ẹ jẹ́ kí ọkọ kí àlejò mi káàbọ̀ náà àlejò mi ẹ bá ń kí àwọn ará ilé ẹ káàárọ̀ ará ilé o mo kí everybody o. Hmm. ẹ ṣe wọ́n ti kí gbogbo wa <laughs> wọ́n kí everybody láti ilẹ̀ gbogbo èèyàn ni wọ́n kí pátápátá wípé ẹ ṣe ẹ káàbọ̀ ẹ káàbọ̀ sórí ètò àwọn èèyàn ti mọ̀ wò ó ta ni mò ń wò yìí ah, ẹni yìí mo mọ̀ ọ́ lágbájáre àwọn kò tí mọ̀ gbé bọnú ara wọn ah, lágbájáre irọ́ ńkọ́ ó fẹ́ jọ ni àbó ni àbó ńkọ́ ah, ta ni àlejò mi lórí ètò well àlejò lórí ètò lónìí ni Fẹ́mi Ọ̀pábùnmi. Fẹ́mi Ọ̀pábùnmi ìlànà tí gbọ́ yẹn ẹ̀yin olólùfẹ́ wa fún àǹfààní ẹ̀yin tí ẹ ti máa ṣe ní àríyànjiyàn láàrin ara yín lé pé ta gan lélẹ̀ ìta lélẹ̀ àmúmẹ́ni yìí mo mọ̀ rí ojú ẹ̀ ah ojú mi ti lọ lára rẹ̀ Fẹ́mi Ọ̀pábùnmi ìyẹn tó jẹ́ wípé gbajúgbajà ni wọ́n bá sọ̀rọ̀ nípa bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lórílẹ̀ wa nàìjíríà títí tó fi dé ilẹ̀ òkèrè Fẹ́mi Ọ̀pábùnmi tó jẹ́ ògbóǹtarìgì agbábọ́ọ̀lù fún kan ti Super Eagles orílẹ̀-èdè wa Nàìjíríà nígbà kan rí o ni mo gbà lálejò Fẹ́mi Ọ̀pábùnmi ẹ káàbọ̀ sórí ètò lẹ́ẹ̀kan sí i ẹ ẹ jẹ́ n báyìí ká ti bí ká ti mú ta ni Fẹ́mi Ọ̀pábùnmi wẹ́ẹ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ ṣáájú Fẹ́mi Ọ̀páwùmí is normal person like other, every other person mm. uh, former Super Eagles player ni mm. so agbábọ́ọ̀lù ni mí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ. agbábọ́ọ̀lù hmm, ni agbábọ́ọ̀lù tó dáńtọ́. ah tó dáńtọ́ díẹ̀ <laughs> tó dáńtọ́ dáadáa. Ah, Fẹ́mi Ọ̀páwùmí òun náà lẹ ti gbọ́ lẹ́nu wọn yẹn agbábọ́ọ̀lù ni wọ́n tó dáńtọ́ tó yẹ pé iṣẹ́ wọn tán yàn láàyò ò ní kíyàn gbá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá wọ́n dẹ̀ ti gbá wọ́n ti gbá làmìlaka káàkiri ilẹ̀ àgbáláyé iná ti gbá ẹ má jẹ́ kí n gbẹnu wọn sọ àwọn náà wọ́n mọ yànnàná àwọn ìbéèrè táwọn mọ tàkótó ẹ̀ sí wọn lẹ́yọ̀ kọ̀ọ̀kan ẹ jẹ́ ń béèrè báyìí Fẹ́mi Ọ̀pábùnmi ọmọ ìlú wo ni Fẹ́mi Ọ̀pábùnmi. wẹ́ẹ́ ọmọ ìlú wo àti ìpínlẹ̀ wo ni Fẹ́mi Ọ̀pábùnmi ti wá. ọmọ Ọ̀ṣun state ni Fẹ́mi Ọ̀pábùnmi. ọmọ ìpínlẹ̀ Ọ̀ṣun ni ọmọ ìpínlẹ̀ Ọ̀ṣun ni mí. níbo gangan nípínlẹ̀ Ọ̀ṣun. Ìwó. Ìwó olódò ọba Ìwó olódò ọba <laughs> ọmọ atẹnigbọrẹ ọmọ bíbí ìlú Ìwó ni Fẹ́mi Ọ̀pábùnmi. bẹ́ẹ̀ni hmm, bẹ́ẹ̀ni nípínlẹ̀ Ọ̀ṣun. nípínlẹ̀ Ọ̀ṣun. Hmm, hmm, ó dà ẹ bàbá wa sọ̀rọ̀ nípa iṣẹ́ tẹ̀yàn láàyò. bẹ́ẹ̀ni. gẹ́gẹ́ bí agbá gẹ́gẹ́ bí ti sọ agbábọ́ọ̀lù tó dáńtọ́ nìyí ibo lẹ ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìríjú yín gẹ́gẹ́ bí agbábọ́ọ̀lù ṣe hàn pé ibì kan ló ti máa ń bẹ̀rẹ̀ mm, ibo lẹ ti bẹ̀rẹ̀ káríà yín gẹ́gẹ́ bí fútbọ́ọ̀là. ẹ mọ̀ pé agbábọ́ọ̀lù kéèyàn tó di kéèyàn tó lókìkí àti mm. lóyún ni a ti ń gbá bọ́ọ̀. àti inú oyún lẹ ti ń gbá bọ́ọ̀. àti inú oyún ni èèyàn ti ń gbá bọ́ọ̀. ẹni báwo ẹ ẹ ṣàlàyé ẹ. bẹ́ẹ̀ni kí ìgbà tí ìyàwó bá wà lóyún mm. ẹ mọ̀ pé wọ́n máa ń béèrè lọ́wọ́ ìyá pé so ń kick ẹ mọ̀ pé ọmọ máa ń kick hmm. so láti inú oyún láti bẹ̀rẹ̀ ilé ìdárayá. Hmm. ìyẹn bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá. ẹ eh, àti bẹ̀rẹ̀ láti inú oyún láti bẹ̀rẹ̀. Hmm. Eh. Eh, ẹ tábà wá ní káwó àgbà tí lóyún àti gbàyún tẹ sàn àgbà gbọ́ <laughs> tábà wá ní káwó nígbà tẹ wá délé ayé kan tẹ̀yìn náà tẹ gbọ́njú tẹ wá ń gbọ́njú bọ̀ tẹ̀ ń dára yín mọ́ gẹ́gẹ́ bíi pé èmi ni Fẹ́mi Ọ̀pábùnmi àbí bẹ́ẹ̀ni ni láti grassroots level wo lẹ fi bẹ̀rẹ̀ bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá tẹ́ ẹ lè rántí pé ah mo rántí pé bíbá mo ti bẹ̀rẹ̀ ẹ ṣàlàyé díẹ̀ fún wa eh, Fẹ́mi Ọ̀pábùnmi I was born and brought up in Jos in Plateau State ibẹ̀ ni oh, wọ́n bí mi sí ilẹ̀ Haúsá ni wọ́n bí mi sí tí mo dàgbà sí hmm. so ìgbà tí iṣẹ́ gbé dádì wa wá sí Ìbàdàn náà padà sí àwa sí hmm. so ilẹ̀ Haúsá ni mo ti bẹ̀rẹ̀ bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ní hmm. Greater Tomorrow is a young team kí n tó wá darí kí n tó wá darí sílẹ̀ Yorùbá ká tó wá gba Young Star ká gba Koko Research ká tó gba Crystal FC ká tó wá bẹ̀rẹ̀ láti bẹ̀. Mm, ẹ àwọn àwọn tí ẹ ti bẹ̀rẹ̀ bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ẹ jẹ́ kí n bèrè báyìí ẹ̀yin gẹ́gẹ́ bí fúbọ́là ibo gangan lẹ̀ ń gbá lórí pápá. mo n play from left wing mm. attacker ni mi attacker mo sì play left full back. ẹ máa ń play left full méjèèjì méjèèjì right and left ah utility player náà ń pe rúbà rú player bẹ́yẹn. no you are I'm a very disciplined and serious player on the field of play. wow so. <laughs> ó rọrùn fún yín láti gbá wọn àwọn àyè yẹn dáadáa. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. Mm, ìyẹn ni pé bẹ́ẹ̀ ṣe ń gbẹ́gbẹ́ ọ̀tún lẹ́yìn gbẹ́gbẹ́ oṣù tún lè gbá wájú mm, gẹ́gẹ́ bí àtàkà wow Fẹ́mi Ọ̀pábọ̀ ẹ̀yin èèyàn wa bẹ́ẹ̀ bá wù wá lórí ìkànnì ti K-Links TV lákòókò tá a wà ẹ́ àlejò mi tá a ti jọ ń fọ̀rọ̀ jomi toro ọ̀rọ̀ láti ìṣẹ́jú mélòó kan sẹ́yìn òní gbajúgbajà agbábọ́ọ̀lù nígbà kan rí fún kan ti Super Eagles orílẹ̀-èdè wa Nàìjíríà tí wọ́n tún ṣe bẹ́ẹ̀ dáadáa fún àwọn ikọ̀ lọ́lọ́kọ̀jọ̀ kan nílẹ̀ òkèèrè ìyẹn Fẹ́mi Ọ̀pábùnmi àjọwà lórí ètò àjọyànnà náà ní lórí ìkànnì ti K-Links TV ẹ̀yin náà kẹ́ mọ́ bá a dajẹ́ ẹ lè ṣí ẹ programu ibẹ̀ ṣe ń wò live and direct lórí youtube yín ìyẹn lórí ìkànnì ti klinks tv bákan náà lórí ti facebook ẹ tẹ klinks tv síbẹ̀ kẹ́yìn náà kẹ̀dẹ̀ share rẹ̀ káwọn èèyàn kan lè rí ìtàkùrọ̀sọ ìkan lè rí ìwò kó má bàjẹ́ pé ẹ̀yin nìkan lẹ́ẹ̀mọ́ dájẹ́ lápá abẹ yẹn à ń tẹ̀síwájú Fẹ́mi Ọ̀pábùnmi ẹ ti gbá bọ́ọ̀lù grassroots level àwọn èèyàn ti mọ̀ yín ẹ jẹ́ kí n sọ pé ibo gangan ni ogo ti ibo ibo logo nǹkan ti wá dìde yàgbẹ́ yàgbẹ́ ń gbá bọ́ọ̀lù la mo ti gba ní inú òkè àdó united mo gba ní sokoto united mo gba ní ọ̀nà ìbúrú united ibo logo yẹn ti jẹ jáde ibo gangan ni a ah, pé ibi ìbàláwo yẹn ti mọ̀ mí. Mm, three years ni wọ́n ti kọ́kọ́ mọ̀ mí mi gbọ́. three s shooting star inú kọ shooting ẹ pàtẹ́wọ́ fún shooting wàá pàtẹ́wọ́ fún shooting tí wọ́n ti wá ní lórí all stars all stars inú shooting náà ti mọ̀ yín gẹ́gẹ́ bí agbábọ́ọ̀lù. kọ́kọ́ mọ̀ mi bẹ́ẹ̀ ni bí agbábọ́ọ̀lù ibẹ̀ mo ti kọ́kọ́ ní breakthrough. wow so lẹ́yìn ìgbà yẹn ni wọ́n invite me sí under seventeen Nigeria. Hmm. so wọ́n invite me through coach Musa Abdullahi. Wow. But now his late Me so rest in perfect peace. Eh, ìgbà yẹn ni àwa ń bẹ̀ àwa mẹ́rin ni àwa shooting nígbà náà tó jágbá bọ́ọ̀lù tí wọ́n pè tá a kéré ní ṣùtì báyìí mo rántí gbogbo wọn Chinazọ Okeke hmm. Ṣẹ́gun Atẹ́rẹ́ ah! Ṣẹ́gun Abíọ́dún àti Fẹ́mi Ọ̀pábùnmi àwa mẹ́rin tí wọ́n hmm. pè sí under seventeen nìyẹn hmm. so nínú àwa mẹ́rin yẹn gbogbo àwa mẹ́rin yẹn náà na make wa full team tá a lọ sí Trinidad tá a lọ sí hmm. Seychelles ní two thousand and one tá a fi gba cup wálé àwa ni first set tá a gba under seventeen nations cup fún Nàìjíríà àwa ni the first set. Wow ní tá a gba under seventeen nations cup fún Nigeria ní Seychelles ní two thousand and one so after then wọ́n ní ìgbà yẹn náà wọ́n prepare for so àwa mẹ́rin ni but wọ́n ní ẹ mọ̀ pé bíbélì máa ń sọ pé pípọ̀ la pè díẹ̀ nàáyàn láàrí so ó máa ń wáyé bẹ́ẹ̀ so tọ́nà bá ti ní àkókò tó tó bẹ́ẹ̀ ni so hmm. àwa mẹ́rẹ̀ẹ̀rin yẹn náà náà jọ camp hmm. but the long run wọ́n drop hmm. àwọn mẹ́ta èmi nìkan mo make it lọ sí list tó lọ sí world Cup 2001. That is uh, Trinidad Ta and Tobago, Tobago yeah. 2001. One, ah, ti pẹ́. Ó ti ti pẹ́. Ọjọ́ ti pẹ́. Hmm, ó mò ń gbádùn yín. So lẹ́yìn ìgbà yẹn tá a lọ sí tournament yẹn, àkọ́kọ́ play mo friendly match against Brazil ní under seventeen Brazil ní National Stadium mm. under seventeen so wọ́n náà wà so ká tó wá fly. àmàyè mélòó wọn oh náà yìí jẹ́ ẹ̀dẹ́gbà wọn náà wọn náà méjì ṣe ẹ̀kọ́. two one hmm. Hmm. àwọn ẹ̀mọ̀ pa àwọn olólùfẹ́ wa ti ń wò àwọn náà wọn bá wa fọ́lù rẹ̀ báyìí pé ah, ìtàn sọ yìí. so lẹ́yìn ìgbà yẹn na wa travel a tournament ní Trinidad and Tobago hmm. ibẹ̀ ni a sá ti I play against France I play hmm. against Japan I hmm. play against Australia and I play against uh, Burkina Faso so I àkàtúwà play against France again ní final. ní final ní àti France france wa náà wà three zero ní final mm, ní tournament mm. ní year yẹn mm. ní two thousand and one but àná wọn ní group stage o àná wọn two one. àwọn náà wá padà gbẹ̀san ní àṣekágbá. wọ́n gba ní àṣekágbá ní final ọ̀fọ̀ ní mẹ́ta sódò mẹ́ta sódò tí ò nábùlà nínú ọ̀fọ̀ nígbà yẹn <laughs> so but uh, where is a dream come true you know well, yes, it's a dream yes, come true for a young player. Yeah to break into the lamb line. Mm. So àdúpẹ́ lọ́wọ́ náà we appreciate God because it can only be God not human being. Mm-hmm. ọlọ́run ni kì í ṣe ènìyàn bẹ́ẹ̀ ni. Ah, Fẹ́mi Ọ̀pábùnmi mo gbé fún yín lápá abẹ yẹn ẹ kú ọmọ nìyẹn ṣe a ṣe dábàá gbàgbé lọ́dún yẹn ní Trinidad and Tobago yẹn lọ́dún two thousand and one ibẹ̀ lẹ ti gba àmì ẹ̀yẹ àbí nígbà náà lọ́hùn gẹ́gẹ́ bí second top scorer ní ọdún náà lọ́hùn àmì ayò mélòó lẹ gbá wọlé lọ́dún náà tẹ àmì ayò márùn-ún ni mo gbá wọlé five goals five goals n lẹ nígbà náà gẹ́gẹ́ bí second top scorer ní ìfẹsẹ̀mọsẹ̀ yẹn ẹgbà wálé ńgbà náà mo gba silver boot Wale. ẹ ó sì wà nílé nísìnyí. ó wà nílé dọ́là. màá gbà lọ́wọ́ yín. náà ẹ lè gba <laughs> iṣẹ́ tí mo ṣe débẹ̀ ni. ẹ ẹ fi ọ̀nà tèmi náà náà. ẹyin náà ẹ ṣiṣẹ́ yín débẹ̀ ni ẹ fi gba ọ̀nà yín ẹ ṣiṣẹ́ débẹ̀ ni. ó dáa ó dáa èmi náà ṣiṣẹ́ débẹ̀ àwọn tèmi náà fẹ́ wọlé. all right bákan náà nínú ìdíje uh, tournament Trinidad and Tobago iná lẹ ti gba third best player of the tournament third best player of the tournament best player of the tournament. ẹ̀yin àwọn àwọn ṣe lè rántí àwọn méjì tẹjọ ẹni tó jẹ́ first àti second lọ́dún yẹn. ẹ eh, first àti second ọmọ France ni Silimakun Pongo of France ni hmm. first mm. then second Latalek hmm. of France náà ni then mm. Fẹ́mi of Nigeria the third. Fẹ́mi Ọ̀pábùnmi ẹ ti gbé ògo àti àṣà orílẹ̀-èdè Nàìjíríà ẹ ti ń gbé ga láti bàtẹ́ ti wà lọ́mọ léńjẹlẹ́jẹ agbábọ́ọ̀lù ẹ jẹ́ kí n bi yín léèrè Fẹ́mi Ọ̀pábùnmi ẹ lọ ẹ lọ léèwé. mo lọ léèwé Ah, mo kàwé. torí àwọn àti ń bá tàbí àti ń bá ìfọ̀rọ̀jomi tọrọ rẹ̀ ìbọn àwọn yóò mọ̀ wò pé ah, ẹni tó ti ń ṣe pátákùntakùn báyìí ṣé ó ẹ ṣàlàyé díẹ̀ fún wa nípa educational background yìí. mo mo pass out ní Methodist High School expressway ní mm. Ìbàdàn bí mm. Methodist High School express mo ti pass out so mm. mo sì ní OND náà lọ́wọ́ so mo sì ń further sí mo sì ń ṣe àwọn professional courses sí. wow that's good that's good okay. Fẹ́mi Ọ̀pábùnmi àwọn olè ń wò lójú mọ́ màá wòran yín gbogbo ẹ̀yin olólùfẹ́ wa àti gbogbo ẹ̀yin olólùfẹ́ bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lórílẹ̀‐èdè wa Nàìjíríà àti káàkiri àgbálá ayé ẹ̀yàrin níkànnì KLink TV àwọn òní bá wọn re àti ò bá ti lọ́mọ nú níkànnì a máa mú àwọn agbábọ́ọ̀lù àwọn tó jẹ́ wípé yóò mọ̀ mú inú wa dùn láti máa nífẹ̀ẹ́ láti máa wo bọ́ọ̀lù àti láti máa gbá bọ́ọ̀lù lórílẹ̀ wa Nàìjíríà orílẹ̀-èdè wa nàìjíríà tó ti gbéga a máa mú wọn wá sójú mú màmúran wa ìyẹn nìkan ni ti KAYLINQ TV lẹ́ẹ̀kan sí pẹ̀lú mi ni àfẹ́mi ọ̀pábùnmi wa àtijọ́ ń fọ̀rọ̀ jomi tó rọrọ̀ látàrí àwọn iṣẹ́ ribiribi tán ti gbé ṣe nu bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ẹ jẹ́ kí n wá gbé báyìí lẹ́yìn ìgbà náà ẹ wà nínú fi ẹ̀yẹ World Cup lọ́dún two thousand and two àbí gẹ́gẹ́ bí agbábọ́ọ̀lù ẹ jẹ́ n kọ́kọ́ béèrè náà báwo lẹ ṣe make list yẹn. ẹ wo Hmm. <laughs> torí nígbà tẹ́ tá a sọ yìí ó lágbára. ó lágbára bọ̀ hmm. ṣe mọ̀ pé nǹkan tí mo kàn nígbàgbọ́ ni pé tọ́lọ́mbà ti ní òun dé hmm. òun dé. kábíyèsí. so it can only be God kì í ṣe pé agbára mi kì í ṣe mímọ̀ ṣe mi ọlọ́run ló ní òun dé lásìkò yẹn ó sì ti dé nìyẹn so gẹ́gẹ́ bí a ṣe make list ìgbà yẹn ni wọ́n lọ play ní ṣé wọ́n lọ play Nations Cup so ọ̀ṣẹ́ dáadáa Nations Cup so wọ́n wá wá disband uh, national team gbà yẹn wọ́n tún wọn ká so wọ́n wá ṣe wá gba coach mi hmm. onígbìndé onígbìndé wá wò pé wọ́n wá invite àwọn players wa sí national team wọ́n wá wò pé ọmọ kan ṣe dáadáa ní Trinidad and Tobago Fẹ́mi Ọ̀págùn tó ṣe dáadáa ok káwọn náà invite ẹ mọ hmm. kó wá sí camp so wọ́n invite mi sí camp so mo lọ camp ní iye yẹn bí mo ṣe dé camp. Mm bá a ṣe bẹ̀rẹ̀ sí training normal training normal hmm. training so yóbò àwọn tàríbù west àwọn gbogbo àwọn ẹlẹ́jọ́ wà ń bẹ̀ gbogbo àwọn ẹlẹ́jọ́ wà ń bẹ̀ so mo play ball tó kọjá òye mi ń jọ yẹn ní training wow. mo kàn ń gé wọn bí ọmọdé ní <laughs> bàbá onígbèdè wa ní tani ball yẹn i don't know him mi mọ bàbá náà tẹ́lẹ̀ hmm. mi mọ wọn rí wọ́n ní tani ball yẹn ah wọ́n á ní bọ́ọ̀ tó lọ Trinidad ni tó jẹ́ pé o third best player pé o ní o ṣe dáadáa hmm. ọmọ yẹn mà dáa hmm. a sì fẹ́ lọ play friendly match Ni Paraguay tá play against Paraguay ní London Ati ati um, Dublin ní Dublin náà ati London a fẹ́ hmm. play so against Paraguay wọ́n mú mi lọ àtúwádé wọ́dé padà wọ́dé padà moment yẹn mi ti lọ sign ní Grasshopper ní Switzerland mo ti sign contract mm. so ìgbà tí wọ́n dé padà àwa fẹ́ lọ play friendly match against Ireland ní Dublin so mo wà lára àwọn tó lọ Ireland ìgbà tá a wá dé Ireland tá train tá à ṣe Celestine Babayo Ifeanyi Udeze hmm. àjọ wa àjọ ń train àjọ ṣe gbogbo bá bọ́ọ̀lù pọ̀ngbà yẹn nìyẹn bẹ́ẹ̀ ni àti Gelbala wa Mutiu Adepoju hmm. Ikecholomu so a wà lórí field à ń ṣe training kankan ah, Celestine àti Ifeanyi wọ́n kàn ń ṣe kínní èmi wájú mo sì ń gbá so celestine wọn kàn ṣe ìnáwó àsenior man you know normally senior man you know na eh. their bros na eh. so so after then our train ni ni babu onígbèdè wa sọ fun um, faniamu oní assistant wa ni pé that guy i wan start am for this friendly match against Ireland bí was a start mini match yẹn nìyẹn o hmm. bọ́ọ̀ ṣe playlist, list wọ́n ní Fẹ́mi Ọ̀pábùnmi we play from left full back hmm. that's the first day hmm. i play left full back in my left career in career yin yeah so mo play ni left full back hmm. okocha hmm. play ni from left side or play from left side hmm. batlomi obeche and uh, julius agao top strike ha. then kanu nwankwo wà lẹ́yìn wọn. Hmm kanu wa kan wọn tó ń hmm. ro tó ń lọ then yobo play from midfield then isaac okonoko ati taribu west wọ́n play five and six èmi play three soje play two then èyàn àmà no keep níjọ yẹn. Hmm. so àwa play. ah àwọn tí mo mọ lè gbàgbé nìyẹn. àwa play àwa play àwa play mo play mo play match yẹn tán wọ́n yọ àwọn èèyàn wọ̀ yọ mi. ninety minutes. mo gbá tán ní against Ireland. Hmm. so bí mo ṣe gbá tán ni ẹni tó jẹ́ NFF secretary general ngbà yẹn ni may so rest in peace Taiwo Ogujobi. àwọn ni bọ́sẹ̀ wa bá mi wọ́n ni wọ́n á shake mi. Hmm. kánú náà kọ́kọ́ wá gbá mi wọ́n ni ah nice one ó ní but the way you are playing is like you are attacker mo ní yes i'm attacker ó nítorí bí mo ṣe ń overlap bí mo ṣe ń lọ bí mo ṣe ń bọ̀ pé òun really appreciate me ó fún mi hmm. lọ́wọ́ ọjọ́ yẹn náà hmm. ó ní i appreciate your game today so hmm. àti ìgbà yẹn ni àwa play Jamaica and play friendly match káàkiri so London náà làwọn tá ti ń play káàkiri so ìgbà tó wá fẹ́ mú finalist èmi hmm. my thought was that just to gain more experience mm. kí n gain more experience ẹ gather experience ní sí ni wọ́n fi mú mi lọ pé kí n fi mọ friendlies yeah you mm. understand so kí more <laughs> experience mm. but to my surprise ìgbà tí wọ́n ń pe list tó bẹ̀rẹ̀ sí ń pe list tó ń pe list uh, Dominic Oneya ni NFF chairman nígbà yẹn mm. Dominic Oneya former Kano governor ní ológun Dominic Oneya òun náà wọn náà ti kú báyìí may so rest in peace ṣá so ó ní chairman òun náà wá pe list àwa wọ́n pè wá sí conference room wọ́n á sọ pé wọ́n pè list list list wọ́n sì wá ní and the top person to call is the twenty number twenty three players to call on this list is Femi Opabumi ah then I was I was crying oh, tears oh, you oh. know we have two type of tears hmm. a ní oríṣiríṣi ẹkún hmm. ẹkún ayọ̀ wa. ẹkún ìbànújẹ́ wá hmm. ọlọ́run ìjà sunkún ìbànújẹ́ ẹkún ayọ̀ náà máa sun ní gbogbo ọ̀nà wa ní gbogbo ohun a bá ṣe a máa sunkún ayọ̀ bí mo ṣe make list yẹn list work up báyẹn fúgbà àkọ́kọ́ yín fúgbà àkọ́kọ́ nìyẹn senior senior team. bẹ́ẹ̀ bó ṣe rí nìyẹn ṣe mọ̀ pé dream gbogbo football lágbàáyé nìyẹn hmm. gbogbo footballer lágbàáyé ni pé to play in the senior world, world cup. that's the highest level in football. Hmm. so kì í ṣe pé mímọ̀ ṣe mi o. yes yes. it's by his grace it's yes, not by my course, power course, it's by God's grace. Yeah. of course ah nígbà náà lọ́hùn hmm. ah, ẹ̀yin ni tá ni bá ní nítọ́jú orí hmm. a lè sọ pé ẹ̀yin ni ah, youngest ever player tó máa play ní senior world cup fún orílẹ̀-èdè wa nàìjíríà ní korea japan two thousand and two ọmọ ọdún mélòó ni ìgbà tá a sọ yìí. ọmọ seventeen years ni. ọmọ ọdún mẹ́tàdínlógún seventeen years ni ẹ̀dẹ̀ wọ tíìmù. mo wọ tíìmù orí ọ̀fẹ́ ni. kábíyèsí lè dùn. ó ní òun á ṣàánú fún ẹni tí òun á ṣàánú fún hmm. ọlọ́run náà sọ bẹ́ẹ̀ tí mercy tí mercy We speak for us that's the hmm. most important thing. Hmm, so nígbà yẹn èmi mo sì di rẹ́kọ̀dì yẹn mo ní nàìjíríà the youngest ever tó sì tó gbá bọ́ọ̀lù fún senior world cup. to play in the senior world cup for Nigeria hmm. and the third youngest ever ní gbogbo àgbáyé hmm. Fẹ́mi Ọ̀pábùnmi of Nigeria to play in the senior, senior world, world cup. cup the third youngest record yẹn sì wà dọ́là ní gbogbo àgbáyé all over the world ah. Fẹ́mi Ọ̀pábùnmi of Nigeria. <laughs> mo tún gbé fún ilé ẹ̀kan sí Fẹ́mi Ọ̀pábùnmi. <laughs> orí ọ̀fẹ́ ni <laughs> ẹ kú iṣẹ́ náà iṣẹ́ náà ò ní bàjẹ́ lágbára Ọlọ́run ah, wá jẹ́ ká ṣe báyìí torí àkókò wa àti ah, gbọ́ àwọn ntẹ̀ṣe ní national level. bẹ́ẹ̀ni àṣé mo lè béèrè kí ni highest success tẹ́lẹ̀ tẹ́sán pẹ́lẹ̀ achieve ní national level pé ah ibi tẹ inú bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ní fún orílẹ̀-èdè nàìjíríà o àwọn pele báyìí mo dé adé báyìí final báyìí adé bẹ́ẹ̀ ilé trophy ilé àgbà kí làwọn achievement yìí tẹ́ gbà. national team tí mo gbà náà ní tá a sọ àwọn under seventeen is part of national team yes yes of course then uh, it's a dream come true to play in the senior world cup the youngest ever that's a. senior world cup two thousand and two lọ́dún yẹn ibo ní nàìjíríà di ti ẹ̀ fi kúrò our second run at ti ja yeah, mm. korea japan. korea japan so it's an achievement to yes, be at the world course. cup ben, that's the dream of a ben, footballer so ben. i appreciate god for that you understand. Yeah, <laughs> yeah. Ah, bákan náà jẹ́ ká lọ sí ah, àwọn club sides yeah, at yeah. least fẹ́mi ọ̀pábùnmi tí ó gba àwọn èèyàn mọ́ pẹ̀lú àwọn iṣẹ́ ribiribi tẹ́ ẹ ṣe yìí mm. òyìnbó sì rèé wọ́n gbọ́n tiwọn wọ́n bá ti rẹ́ agbábọ́ọ̀lù bá ń ṣe dáadáa wọ́n ti máa ń tọ́ ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ ibùdó ti bẹ̀rẹ̀ career yìí ní àwọn club side. mo bẹ̀rẹ̀ ní grasshopper Switzerland ní grasshopper eh, ní Switzerland. mo play ní Swiss mo play ní Israel mo play ní France hmm. kí n tó call it off. Hmm. ibùdó ti play ní ah, Israel. ní Israel mo play ní Apoy Beersheva ní Israel. Israel wow. Yeah. ní France mo play ní Nyon FC. Nyon ní France wow. and ní Swiss mo play ní grasshopper, grasshopper FC ní Switzerland. Yeah. Mm. Mm àwọn bí tẹ́tí play ní ẹ jẹ́ kí n bèrè báyìí ní àwọn tíìmù tẹ́tí play yẹn fún club side àwọn stars wo lẹ bá pàdé ń bẹ àbí nígbà yẹn tẹ́ pé ẹ mọ̀ pé ẹjọ́ máa ń rò ní ẹ̀ lè mọ̀jọ pàdé. ya àwọn stars wà ń bẹ ẹ mọ àwọn national team stars Argentina national team àwọn eh, Eduardo Eduardo àjọ play ní Uh, grasshopper ni the mm. newness of Wikwe Adeople ni grasshopper ni mm. so I àwọn stars and my first year in grasshopper mm. as a awanagba league champion. wow so you know it's a dream come true. of course yeah, of course so we have to appreciate. of yeah. course. <laughs> alright pẹ̀lú mi lẹ́ẹ̀kan sí i fún àǹfààní ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ẹ̀ ṣe ń darapọ̀ bóyá wọ́n ṣe ń ṣí ẹ̀rẹ̀ kan ìyẹn lára ń bẹ̀yẹn níkànnì ti Klinks TV lórí ẹ̀rọ ayélujára ti ìkànnì ti YouTube wa ẹ tẹ Klinks TV síbẹ̀ ẹ máa wò wá kitikiti ẹ fọ́lù ẹ kẹ́dẹ̀ subscribe sórí channel yẹn bákan náà lórí ti ìkànnì ti ayélujára ìbánidọ́rẹ̀ẹ́ ti Facebook ẹ like ẹ kẹ́dẹ̀ máa fọ́lù wa lórí péjì at Klinks TV ẹ máa rí wa wò níbẹ̀ kitikiti lákòókò tá a wà ẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí ètò tá a pè ní eré bọ́ọ̀lù lágbàáyé níbi tá a ti máa ń yànnà náà àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá òun náà ló ń lọ lọ́wọ́ lójú mòmáwòrán yín bákan náà pẹ̀lú mi lórí jẹ́ ọ̀jìnì bàbá sọ̀rọ̀ nípa bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ìyẹn Fẹ́mi Ọ̀pábùnmi tó jẹ́ ògbóǹkàtà agbábọ́ọ̀lù nígbà kan rí fúkọ̀ ti Super Eagles orílẹ̀-èdè wa Nàìjíríà tó sì jẹ́ pé agbábọ́ọ̀lù tó nítàn dáadáa ni wọ́n bá sọ̀rọ̀ nípa bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá káàkiri léde yìí títí tó fi dé ilẹ̀ òkèrè Fẹ́mi Ọ̀pábùnmi ẹ jẹ́ kí n mú báyìí lákọ̀ọ́kọ́ náà ẹ ti dákọ̀ àwọn tíìmẹ̀tì kan tẹ́ ti jọ gbá bọ́ọ̀lù papọ̀ ẹ mú fẹ́ kẹ́ dúdárọ̀ national team hmm. tẹ́ pé gbogbo táìmù tẹ́ ẹ jọ gbá bọ́ọ̀lù papọ̀ dáadáa tẹ́ pé ẹ jọ gbá bọ́ọ̀lù fẹ́ kẹ́ dárúkọ àwọn díẹ̀ tẹ́ jọ ṣe dáadáa tẹ́ pé ẹ̀yin nígbà náà lọ́hùn tọ́nà bá tí ẹyẹ òní fapá kan fò ní tọ́ba ti ń ka lágbájá ń gbọ́dọ̀ mọ kàyìn pé tọ́ba ti ń dákọ̀ lágbájá o ẹ̀gbìn gbàtà ẹ sọ̀rọ̀ lẹ́ẹ̀kan sọ̀rọ̀ nípa Okocha ó pèsè ọwọ́ iwájú ìpìlẹ̀ sẹ́yìn rẹ̀ ẹ̀hẹ́n bó yẹ ká dárúkọ àwọn agbábọ́ọ̀lù kan tẹ́jọ gbábọ́ọ̀lù. wọ́n gba irú Vincent Enyama àjọ hmm. wa sì ní gúrapọ̀ irú. Wow Hiro Osaze Odemwege is yeah. my best friend. Wow. So we still together. Okocha is a brother to me. Wow. He's my we talk even the last year, the last two years, we are together at uh, Governor mm. at Osun State yes. that we play football for him. Mm. We are together together. We play the game for him, mm. ten minutes game. You understand? Mm. Talk or invite yes, uh, yes, game. Yes. So we always keep in touch mm. with some of them like at uh, yobo we wow. talk a lot mm. yobo we talk a lot taribu we talk a lot mm. uh, udeze na everyday sef i say ma him go sef i was say na everyday me and udeze dey talk sef if i call am now he go pick now say opa where you dey but uh, you know we appreciate god wow, wow, so we wow. keep that the good friendship keep mm. keep it going mm. so we appreciate god for mm. that. lọ lọ gbígbà tẹ ẹ fi bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá mm. ẹ fi bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lẹ̀. Mm ọdún wo bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lẹ. ẹ ṣe rí i one of one thing tí mi kì í fẹ́ sọ lórí ọ̀tọ̀ ni hmm. you know I quick I quick the game when I'm, I'm still active mo fi hmm. football lẹ̀ hmm. ìgbà tí mo sì wà active torí pé situation no jẹ́ kí n fi football lẹ̀ challenges no jẹ́ kí n fi football lẹ̀ but I don't want to go into detail but just. I appreciate God for that. Yeah. Mm, mm, yeah. Mm, mm. Well, well uh, kí n káàbọ̀ lẹ́ẹ̀kan sí pé ẹ ṣeun tẹ̀tẹ̀ jẹ́ wa lórí ètò wípé àti ẹ̀ lè pè yín ẹ̀dẹ̀ fún aláǹfààní láti dá wa lóhùn tá a fi jọ ń fi ọ̀rọ̀ jomi tó rọrùn láti bí ìṣẹ́jú mélòó kan sẹ́yìn in fact láti jẹ́ gbogbo àwọn achievement so far ó ṣe wípé èèyàn tí èèyàn lè máa tọpasẹ̀ rẹ̀ you are a role model to some others people ṣàtọ́ máa wò wá láti lè báyìí how many players Mama, look up to you pé ah one day I want to be like Fẹ́mi Ọ̀pábùnmi. but it's better to be like yourself. Eh, yes yes. don't be like someone. <laughs> because you don't know that maybe ogoti iwọ ni ojuteni for mm. example mm. let me just send an example now mm. when i was at the ìgbà tí mo jẹ ẹni tí hot fún eh. you understand emeke ìgbà yẹn a ah bọ̀bọ̀ yìí ni hot bọ̀bọ̀ yìí ni hot yẹn Mikel Obi yá hmm. bọ̀ láì mọ̀ pé ògùn ẹ̀ á ju ti tèmi lọ hmm, hmm. ṣe ti wá rí bí ọ̀nà ṣe pé just pray you be, you be yourself, yourself. kéèyàn jẹ́ ah. ara rẹ̀ kọ́ mọ́ ẹ̀sọ́ fún fẹ́ jẹ́ bí ẹnìkan tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ náà yẹn tí a máa ń wẹ nìkan wájú pé wájú yes you are right ilé àwọn iwájú wa rè ó yá láti bẹ̀ yẹn a fẹ́ mi ọ̀pá bómi kó tó di pé màmá yọ̀ǹda yín lórí ètò mi ò fẹ́ kó jẹ́ pé a ní mẹ́nu bà àwọn abala bìkan bá bá sọ nípa bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ah, ah, n fẹ́ ká sáré wálé sórílẹ̀ wa nàìjíríà pápá jọlọ nínú àjọ NFF hmm. ẹ̀yin yorùbá ní ilẹ̀ tí yorùbá tójú ẹni ṣú ìyàn kí n mọ òkun ẹ̀rìn ṣùgbọ́n nísìnyí ẹ̀yin lọ ọ̀yọ́ ẹ̀tọ̀ yọ̀ bọ̀ ọ̀rọ̀ tó bá ní ṣe pẹ̀lú bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lórílẹ̀‐èdè wa nàìjíríà kò lè hmm. ṣàjòjì sí yín bí àwọn agbábọ́ọ̀lù ṣe ń gbá bọ́ọ̀lù kò lè ṣàjòjì sí yín bí olùkọ́ni kan ṣe ń wọlé bí ṣe ń jáde ọ̀pọ̀lọpọ̀ ò lè ṣàjòjì sí yín torí ẹ ti débẹ̀ ẹ ti gbà ẹ faramọ́ ẹ mọ bó ṣe rí ló yàtọ̀ sáwà tó yẹ pé aráàlú ni wá aráàlú ni wá táwa kò ròyìn tẹ̀ tún yàtọ̀ sáwà tó yẹ pé lé ni wọ́n wà. mo fẹ́ kẹ́ ẹ kàn yàn sọ díẹ̀ fún wa nípa ipò NFF lákòókò tá a wà yìí bàbá sọ̀rọ̀ nípa àjọ NFF lábẹ́ ẹni tí ń ṣe ààrẹ wọn Amadu Mafi Pinnick gẹ́gẹ́ bí ààrẹ NFF lákòókò tá a wà yìí kí ló ṣe Super Eagles wọn qualify fún World Cup ẹ dẹ̀ mọ̀ pé n tó bá kan n tó bá keegun yọ ọkàn rẹ n tó bá rẹ̀ ti kan eegun yọ padà ká lágbàá àbí <laughs> ikọ̀ super eagles àjọ NFF olùkọ́ni àti kí ló ṣe kí níbo ní akùdé ti wà tí ikọ̀ super eagles tá a fi jákulẹ̀ tá a fi kógojá sí ìfẹ̀yìn àgbáyé. ṣe rí yẹn go deep mm-hmm. ó go deep mm-hmm. but àkọ́ uh, mẹ́nuba díẹ̀ ni ṣe rí Nigeria ò qualify fún World Cup Mm. ó jẹ́ ẹ̀dùn ọkàn fún gbogbo Nàìjíríà mm. ẹ ti rí reaction wọn ìgbà tí a qualify ní Abuja yes. Eh, because mo wà ní field lọ́jọ́ yẹn wow. so ó jẹ́ nǹkan tó bà nínú jẹ́ gidigidi but. <laughs> Mm a lè mú ẹnìkankan ní blame pé ká blame èèyàn báyìí ká blame èèyàn báyìí so mm. we need to go back mm. and we start all over again wow. we work hard wow. then we will get it right mm. another time mm. so we don't need to start putting blame on NFF or on the coach mm. we are fair we fair together so we go again we start all over again. ṣùgbọ́n ìgbà ṣe bẹ́ẹ̀ rántí pé kò ń ṣe kò ń ṣe Ah, super eagles nìkan ni qualify ẹ jẹ́ ká rí i pé n tó padà ń bu super eagles jẹ́ ó ti padà ń fìrù na àwọn ẹgbẹ́ bọ́ọ̀lù kéékèèké wa bíi under twenty under seventeen gba wọn gba wọn kọ inú ṣe dáadáa láti bí ìgbà díẹ̀ sí. ẹ mọ tó ṣẹlẹ̀ tí hmm. under seventeen. ẹ mọ tabaníkájọ fojú wo hmm. gba wọn kọ ibẹ̀lẹ̀ yín náà ti jáde bẹ́ẹ̀ gbà fún under seventeen ṣe bí gba àwọn àṣeyọrí yín bẹ̀lẹ̀ kalẹ̀ là ń gbọ́ yìí under twenty ẹ gba àwọn àṣeyọrí yín lẹ̀ ń kalẹ̀ là ń gbọ́ yìí. ẹ kí ló wá dé tó wáyé pé láti bí ijọ́ mélòó kan ní ìsìn ẹ mọ̀ pé yíyẹ yìí yíyẹ yìí ó jẹ́ yíyẹ tó lágbára fún national team all hmm. category of national team mm. ní under seventeen I qualify are qualify under twenty I hmm. qualify hmm. under twenty-three I qualify super falcons I qualify super eagles I qualify ṣe mọ̀ pé ó máa ń wáyé bẹ́ẹ̀ nígbà míì in life ah, so èèyàn lè máa gbáre kéèyàn máa gbàgbé ọjọ́ kan so ó ti wáyé náà ó ti wáyé bẹ́ẹ̀ so ó kù. Mm àwọn ọlọ́run mm. pẹ̀lú ẹ̀ so a gbọ́ àwọn náà lọ sit tight mm. a lọ sit tight a lọ sit tight. Mm. ẹ̀yin gẹ́gẹ́ bí agbábọ́ọ̀lù ẹ ti fẹnu gbé àwọn èèyàn yín ẹ ti fẹnu gbà wọ́n lẹ̀. náà mi fẹnu gbà wọ́n lẹ̀ a sit tight ni ọ̀dà ọlọ́run dẹ̀ máa ràn wá lọ́wọ́ ó yá tó ń tẹnu ẹ̀ mo fẹ́ jẹ́ kí ẹ bá mi kájọ ṣe àwọn ìyànnà náà ìkó dèrè pé àmọ́ tàtàpísẹ̀ lórí ètò ọjọ́ ti lọ dáadáa àwọn lígà gbọ̀jọ̀ lórí rẹ̀ wa Nàìjíríà ó wáyé uh, ní week uh, twenty uh, five tó wáyé ní ọ̀sẹ̀ tá a wáyé àwọn ìfigagbága dẹ̀ wáyé mélòó lọ́kàn ọ̀jọ̀ kan ṣùgbọ́n ibi tí mo fẹ́ káwọ́kọ́ lọ ńbẹ̀ ni ìfigagbága ikọ̀ ti Akwa United àwọn fìyà jẹ Lobi Stars àmì ayò kan sódo Rangers International láti ìlú Enugu wọn na Kwara United àmì ayò mẹ́ta sódo ni Agombe United náà na Katsina àmì ayò ẹyọkan sódo Rivers United náà pẹ̀lú àmì ayò mẹ́ta sí òdo nígbà tán na Niger Tornadoes Wiki Tourist òun àti Atland àmì ayò òdo òdo ni Plateau United òun àti Remo Stars àmì ayò kan sódo ni, Remo ní Plateau ló fi na Remo ìyẹn nílùú Plateau ikọ̀ Shooting Stars àwa náà wà ní pápá àṣírí wa lánàá ibi tí mo fẹ́ já lọ gan ni mo kàn sáré ka àwọn èsì ni mm. ah, ikọ̀ shooting stars lánàá àti wà nílẹ̀ ìbàdàn báyìí lélúyọ̀lẹ̀ ìtẹ́yìn náà ti gbá rí <laughs> ẹ̀yin náà ògo shooting nìyí ògo nàìjíríà nìyí ògo àgbáyé nìyí wọn lè máa sọ ìtàn shooting stars kàn mọ́ dàkọ Fẹ́mi Ọ̀pábùnmi mọ́ ìrògbò wọn sọ̀kàn náà shooting tán ní dàkọ Fẹ́mi Ọ̀pábùnmi torí àwọn ipa tẹ́yìn náà ti là á lẹ́ nínú ikọ̀ shooting lánàá aborí pẹ̀lú àmàyò méjì sí odò nígbà tá a nà yín bá international lánàá lọ́wọ́lọ́wọ́ báyìí kí n bè lọ́wọ́ yín ipò tí shooting wà wọ́n wà ní ipò kọkànlá lórí blog lórí tábìlì lọ́wọ́lọ́wọ́ báyìí ṣé ipò tí shooting stars wà yìí kò burú náà àbí. ipò tó wà kò burú ṣẹ́rí lọ́wọ́lọ́wọ́ ìgbà tó kọ́kọ́ bẹ̀rẹ̀ league ẹ má jẹ́ àgbàgbé pé 3SC wọ́n ṣe promote padà ni. láti NNL. ẹ̀yà wọ́n ṣe promote premiership mm. Nigeria padà ni so we have to give them like one season Hmm. to get used back to get back used to the premiership hmm. ẹ mọ̀ wọ́n ṣe padà sí ipò tá a wà tẹ́lẹ̀ ni hmm. so a gbọ́dọ̀ jẹ́ kó farabalẹ̀ pẹ̀lú wọn we have to give the coach all the coaching staff mm. and the management ká fún wọn láàyè after one season mm. then the next season then you set target pé tó o bá dé báyìí but nísìn mi problem ibi tí wàhálà shooting máa ń wà nìyẹn shooting. Mm. <laughs> ìgbà yẹn ni wọ́n sọ pé wọ́n bá gbá match wọ́n ti gbàgbé pé the same people iná ni wọ́n gbé yín padà hmm. wọ́n gbé ògo yín padà hmm. why can't we give them chance mm. leave them after a season we just try to blend the players together now mm. then next season then we push on we want to achieve something mm. but now wọ́n máa ṣe pé báyìí àwọn míì wọ́n sọ pé they are calling to sack them to do this no that's not the best option. Hmm. that's not it We just just support wọn ká lè ká tì wọ́n lẹ́yìn kọ́ lè hmm. bá a ga pẹ̀lú hmm. torí ta bá ní à ń wá ìṣubú wọn ẹni tó bá lọbẹ̀ ẹlòmínà tó fẹ́ lọbẹ̀ àánú ń wá ìṣubú ẹ̀ ẹ jẹ́ àti àwọn tó wà ń bẹ̀ kọ́ ṣe oríire tó bá ń wá ìṣerere yàn wá ìwọ kan wá ṣerere so kí wá ní à ń wá ìṣubú wọn three years ń tá ní nìyẹn problem kan tá a ní nìyẹn a máa wá ìṣubú a máa wá kọ́ gbé ẹni yìí kúrò ń bẹ̀ kí kọ́ gbé kúrò ń bẹ̀ fún when your time come nobody can stop you mm. so be happy with someone's success mm. your own will surely come sure. so hmm. kọ́ fi wọ́n lẹ̀ hmm. kọ́ fi wọ́n lẹ̀ kọ́ ṣe dáadáa kọ́ máa gbàdúrà fún wọn hmm. kọ́ tún máa tì wọ́n lẹ́yìn tì wọ́n lẹ́yìn ó pé lóríṣiríṣi àdúrà wà ń bẹ oríṣiríṣi wà ń bẹ ẹ máa wá wo bọ́ọ̀ kẹ́sẹ́ rán wọ́n ọba máa wọ́n ọba máa gbà dáadáa ẹ tún support wọn orí wọn àwọn náà wọ́n jókòó wọn ni ah àṣìṣe dáadáa wọ́n sì tún wà lẹ́yìn wọn What put mọ́ ẹ̀fọ́ but ẹ wá mm. ẹ wá máa lẹ rubbish mm. i'm mm. telling you so mm. it's the time it's right time we change our mentality mm. if we want to go mm. forward in this country. ó dà fún ẹ̀yin olólùfẹ́ wa tẹ̀sẹ̀ rẹ̀ ń darapọ̀ mọ́ wa lórí ìkànnì ti Kaylinkz TV lákòókò tá a wáyé a ti ń ka ìdí ẹ̀lẹ́ pàápàá àtòrí àti fẹ́ máa lọ sílé ọjọ́ àkókò yẹn ó ti pè wá níjà dáadáa pẹ̀lú mi lórí ètò tá a jọ ń fọ̀rọ̀ jomi tó rọrọ̀ ó ní former Super Eagles international ìyẹn fẹ́mi ọ̀pábùnmi tó jẹ́ ex super eagle player àtijọ́ ń fọ̀rọ̀ jomitoro láti ìjẹ́jú mélòó kan sẹ́yìn wá lọ́wọ́lọ́wọ́ báyìí a sì máa láǹfààní láti kẹ́nu ètò bọ́ọ̀lẹ̀ torí àkókò ti pè wá níjà dáadáa ṣùgbọ́n kódé pa lọ lápalá bẹ̀ yẹn ṣe rí ìfẹsẹ̀wọnsẹ̀ tó máa wáyé fún orílẹ̀-èdè wa nàìjíríà yẹn nínú ìfẹsẹ̀wọnsẹ̀ àwáfù yẹn West African Football Union tó máa wáyé under twenty rẹ̀ tí wọ́n pe yamẹ́ orílẹ̀-èdè nàìjíríà àti orílẹ̀-èdè ghana lákòókò ọmọ fẹ́ kẹsẹ̀ náà jù ìyẹn ní orílẹ̀-èdè ghana kó tó di pé orílẹ̀-èdè wa nàìjíríà àti orílẹ̀-èdè burkina faso a máa fà á mọ́ra wa lọ́wọ́ ìyẹn ìfẹsẹ̀wọnsẹ̀ tó máa jẹ́ ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta orílẹ̀-èdè wa nàìjíríà àti orílẹ̀-èdè burkina faso náà ní ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn láàrin àwa mẹ́tẹ̀ẹ̀ta ní ìfẹsẹ̀wọnsẹ̀ ẹsẹ̀ ojúlóde Ghana àti Burkina Faso wọ́n máa fà lẹ́lẹ́kẹta bó ṣe máa láǹfààní láti jẹ́ ni bákan náà lánàá nígbà tá à ń play yẹn ń bá lọ́wọ́ àwọn Nàìjíríà under àwọn shooting star under fifteen hmm. àwọn náà kì í yín bá international under fifteen mọ́lẹ̀ níjẹ̀bú òde lánàá nílùú rẹ́mọ àmì ayò méje sẹ́yọ kan <laughs> eh, àwa nẹ́gbọ̀n lọ́wọ́ ń bàdàn àwọn náà ná àwọn àbúrò wọn eh, lọ́wọ́ nílùú jẹ̀bú òde lánàá wọ́n fi jùlù ìyà jẹ wọ́n ni ọ̀dà èyí ni pé ògo shooting stars de olúyọ̀lé warriors ó ti ń padà bọ̀ ó ti ń padà bọ̀ fún ikọ̀ ti shooting stars olúyọ̀lé mo fẹ́ kẹ́ gba àwọn olólùfẹ́ àyín gẹ́gẹ́ bí agbábọ́ọ̀lù àwọn tó ń tẹ̀lé yín àwọn tó fẹ́ràn yín àwọn kan tó yẹ pé bẹ́ẹ̀ bá síbẹ̀ wọ́n lè bọ́ sọ́lẹ̀ nítorí ń tọ́mọ̀ ah Fẹ́mi Ọ̀pábùnmi ah èèyàn mi ni o ah ẹni yẹn yìí ẹlòmíì ò rí yín pẹ́ẹ̀ méjì rí ṣùgbọ́n ìfẹ́ tó ní sí yín ó lágbára gan-an mo kẹ́ bẹ́ẹ̀ tiẹ̀ fún wọn ní short message àwọn tó ṣẹ̀jẹ̀ olólùfẹ́ ti yín ẹ kọ́ fún wọn ní ọ̀rọ̀ ọ̀rọ̀ wúrí kan náà látọ̀dọ̀ yín. ok n tí mo kàn fẹ́ sọ fún olólùfẹ́ mi ni pé mo dúpẹ́ lọ́wọ́ àtìlẹ́yìn tó ń fún mi láti ìjọ yìí hmm. so nǹkan tí màá kàn sọ ni pé ọlọ́run ọba alágbára a hmm. máa tì wọ́n lẹ́yìn náà hmm. and àti àwọn young players tó come up you have to believe there is three three key things mm. that will make you succeed in football. Mm. If you want to succeed in this football, you have to be committed. Mm. One, Hmm. Two, you have to be hardworking. Hmm. And three, you have to be disciplined. Discipline. Hmm. The three, if you can do it, my brother, you will go places. Hmm. And hmm. I pray to God, you hmm. guys will go places. You guys that we are just coming up, we go places. Amen. Ẹ ṣeun, ẹ ṣeun. Bákan náà, àwọn àwọn èèyàn báwọn yẹ́rí lórí ìkànnì kílì sí àwọn èèyàn fẹ́ àwọn èèyàn fẹ́ bá wọn fẹ́ bá yín sọ̀rọ̀ mi nífẹ̀ẹ́ kẹ́ fi nọ́mbà yín lẹ̀ o torí ẹ o gbajúmọ̀ bíi ti yín báyìí ẹlòmíì ọ̀tọ̀ ni tí wọ́n mọ̀ béèrè nǹkan tí èyí tí ìsara rẹ̀ lọ́wọ́ yín professional ni wà á dẹ̀ mọ́ṣẹ́ wa ó yé wa dájú ṣùgbọ́n bíbáyì lórí social media handle ibo làwọn yẹn ti lè pàdé yín báyìí gangan ní bóyá wọ́n fẹ́ bá yín sọ̀rọ̀ àbọ̀ ní ọ́fà tán lè fi ah fẹ́ fẹ́ mi ọ̀pá bùn mi ah super ah fẹ́ kẹ́ bá mi handle kan wọ́n lè tẹ̀tẹ̀lẹ̀ ní ìbápàdé pẹ̀lú yín lórí social media. wọ́n lè wá sórí ọ̀pábòmí fẹ́mi ọ̀pábòmí ní tíwẹ́ ní instagram. instagram at fẹ́mi ọ̀pábòmí. at fẹ́mi ọ̀pábòmí mm, then facebook fẹ́mi ọ̀pábòmí náà ni mm. everything is fẹ́mi ọ̀pábòmí. Mm, that's good that's good ó dáa akí gbogbo àwọn tó bá fìfẹ́ wo ìkànnì lákòókò tàwa pápá jùlọ ètò tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí akí wa pé ẹ ṣeun ẹ kú àtàárọ̀ ẹ dẹ̀ kú bẹ́ẹ̀ ṣe àfìfẹ́ gbà wá ìbéèrè <laughs> ni pé wọ́n ní bí nàìjíríà ò ṣe gba world yìí ṣé kò ní affect wa àìgbà world cup yìí ṣé kò ní affect nàìjíríà. ah ó wà affect. <laughs> ó sáré wọlé yàjò yàjò ni o. ó wà affect a lot. irọ́ ni. ó wà affect a lot. ṣebí àwọn oúnjẹ ọ̀wọ́n. i ah, know O wà affect a lot. even ẹ mọ̀ pé kéèyàn lọ hmm. sí world cup ó boost economic wa ẹrù bẹ́ẹ̀. ó boost everything in this country you see lack of world cup tá a lọ yìí hmm kò tún jẹ́ kí áfíríkà gan hmm. kọ́ níyì. ìyẹn bórílẹ̀-èdè nàìjíríà ò ṣe lọ. nàìjíríà yẹn mọ̀ pé pillar of africa ni. kábíyèsí elédùnmáà rẹ. pillar of africa ni. Hmm. ifun wa affect fever pé nàìjíríà ò wà. okay let me tell you now african country wo ló fẹ́ gbá bọ̀ yìí ń sè wọ́n fẹ́ african country fẹ́ bá bọ̀ àti ní world cup tani sẹ́yìn gẹ́gẹ́ bí nàìjíríà ẹ fẹ́ wò. Hmm. bọ̀ ẹ jẹ́ kí nàìjíríà wà àti anybody tí ì ṣe nàìjíríà nàìjíríà is playing today let's go and watch nàìjíríà. Hmm. àti òyìnbó àti kínní. Hmm. so kò affect nàìjíríà lásán wọ́n affect general ní fifa world cup wọ́n affect even argentina náà wọ́n sọ pé ó dún àwọn nàìjíríà ò wà àwọn germany àwọn big countries ní football wọn ni nàìjíríà ò wà ẹ mọ̀ pé nàìjíríà is a strong, very strong nation wow. so e really affect ó wow. affect wa gidigidi i'm telling you ó affect football wa ó affect eh, eh, uh, eh, everything so ó affect a lot The hmm. market value for our player wa ní ìta hmm. so ó affect a lot yeah ó affect wa a lot. ó dà ọlọ́run àrùn àlọ́wọ́ ká mọ̀ fojú sọ́nà fún ibi ẹ̀yẹ àgbáyé mi tó máa wáyé ibi ìbàládẹ̀ tí máa gé ní pété lákòókò tá a wà iná mo fẹ́ kẹ́ ẹ bá wa kí àwọn olólùfẹ́ wa níkànnì KLix TV kẹ́ ẹ ti appreciate wọn wípé wọ́n gbà yín lálejò ẹ bá wa kí àwọn olólùfẹ́ wa níkànnì KLix TV. mo kí gbogbo ẹ̀yin kan ní olólùfẹ́ Klinks TV hmm. mo kí gbogbo yín o mo sì tún kí CEO of uh, Klinks TV Káyọ̀dé Ọlọ́run dáre hmm. Ọlọ́run alágbára máa wà pẹ̀lú yín o òkè òkè ni ẹ máa lọ o ẹ ní wálẹ̀ o gbogbo ń tẹ́ fẹ́ ní ọkàn yín ní rere ọlọ́run a máa ṣe fún yín gíga gíga náà máa ń bọ́ òkè òkè náà máa lọ ẹ ní wálẹ̀ ah, lẹ́ẹ̀kan sí Fẹ́mi Ọ̀pábùnmi ẹ ṣé tẹ́ wá sórí ètò inú wa dùn láti gbà yín sí lálejò lórí ètò gbogbo ọmọ Nàìjíríà lápapọ̀ àti gbẹ̀yìn olólùfẹ́ wa láti Nàìjíríà ti dókè òkun tẹ̀ ń wà nìkan ní kẹ́lí eré bọ́ọ̀lù lágbàáyé yóò tẹnubodò lákòókò tá a wà iná ẹ tún pàdé wa lórí ètò yìí fún àkọ́tún ètò babasọ̀ nípa ìròyìn eré ìdárayá lákọ̀tún ẹ̀ láti ilẹ̀ dókè òkun la máa yànnà náà dáadáa ṣùgbọ́n lákòókò iná àwọn òròyìn pọ̀ ṣùgbọ́n àkókò ti kó wa ní papamọ́ra ṣẹ́gun adépọ̀jù lórúkọ tí mò ń jẹ́ bẹ́ẹ̀ bá gbádùn ẹ̀ tún jẹ́ ká tún jọ pàdé lórí ìkànnì nígbà mìíràn pàápàá jùlọ lọ́la lágbára lọ́wọ́ ọlọ́run ìfẹsẹ̀wọnsẹ̀ tó máa wáyé láṣàlẹ̀ òní láàrin ikọ̀ ti manchester city àti real madrid a máa sọ nípa uefa champions league semi final ó máa wáyé aago mẹ́jọ lálẹ́ òní ló máa wáyé manchester city wọ́n wà ní pápá ìṣeré etihad lálẹ́ yìí wọ́n máa gbàlejò ikọ̀ ti real madrid níbi tí gbajúgbajà atamọ́tàsí tó ń ta lọ́wọ́lọ́wọ́ báyìí karim benzema tó ti ń ta lọ́wọ́lọ́wọ́ àṣálẹ́ òní a máa pàdé tó bá tún dọ̀là lágbára lọ́wọ́ ọlọ́run a máa mú gbogbo èsì ẹ̀ a máa mú wá sójú mú ìmáwòrán yìí ṣẹ́gun adépọ̀jù lórúkọ mi lẹ́ẹ̀kan sí lórúkọ amójú ẹ̀rọ wa àti àwọn tájọ ṣe ní àkókò tàwa ẹ̀ ni mo fi ń kí wa pé kárí aláyọ̀ ká pàdé ní rí ẹ mọ́ lọ sórí ìkànnì Klinks TV ẹ subscribe síbẹ̀ kẹ̀dẹ̀ láìkẹ̀ ó dàbọ̀ ẹ ṣé.